ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí life world èyí tó jẹ́ ẹ̀ka kan láti inú iṣẹ́ ìránṣẹ́ ti bmaa ti nàìjíríà ní òní yìí mo fẹ́ kí wa káàbọ̀ ní orúkọ jésù kristi sí àkókò ọ̀rọ̀ ìyè bẹ́ẹ̀ ni a máa ṣàkíyèsí si ní òní àti ní bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta àkọlé èyí tí àkòrí tí mo pè ní ọgbọ́n àkòrí tí mo pè ní ọgbọ́n ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi tá bá ń sọ nípa àwọn oríṣiríṣi ọ̀nà láti lè fi wá ojútùú sí àwọn ẹ̀kọ́ ìṣirò àbí àwọn ẹ̀kọ́ ìmọ̀ ti kọ̀ǹpútà èyí tí a fi lè darí tá a fi lè rán àwọn nǹkan wọ̀nyí níṣẹ́ tá a fi lè gbé ìṣàgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí bí ohun ìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé ó béèrè fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ṣùgbọ́n irú àwọn ọgbọ́n bí eléyìí kò lè fìdí ẹ̀ múlẹ̀ àbí fi fúnni ohun tí à ń pè ní àṣeyọrí ohun tí à ń pè ní ìgbé ayé èyí tó jẹ́ pé ó dúró re àti ìgbé ayé èyí tó jẹ́ pé ó jẹ́ èyí tó ní èso tá nípa àṣeyọrí nínú ètò ìbá nínú ìbáṣepọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀dá. Tí a bá ń sọ nípa níní oore ọ̀fẹ́ láti lè tọ́jú àbí mú àwọn ọmọ dàgbà tàbí tọ́ àwọn ọmọ. Tí a bá ń sọ nípa dídàgbà nípa ti ẹ̀mí, ẹ rí pé eléyìí wọn ò sinmi lé ọgbọ́n èyí tí a lè pè ní ọgbọ́n ìròrí àbí ọgbọ́n ti ènìyàn. Ṣùgbọ́n ó dá lórí ohun tí à ń pè ní ọgbọ́n, ọgbọ́n, ọgbọ́n. Bíbélì wí bíbélì ó jẹ́ kó yé wa wípé ó ní ìwé ìwé ìwé òwe ẹ rí i pé ìwé òwe yìí ẹ ó jẹ́ ìwé tó jẹ́ pé ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ láti inú òǹkọ̀wé tó kọ́ láti lè kọ́ wa ní àwọn oríṣiríṣi ọ̀nà àti kọ́ wa ní ọ̀nà oríṣiríṣi tí a fi lè ní oore ọ̀fẹ́ láti lè mọ ọ̀nà àti ìṣe ńlá tí a fi lè gbégbé ayé wa lórí gbogbo àwọn ìpèníjà tí ayé lè mú wá eléyìí nìkan la sì lè rí látinú òye ní ẹ̀kúnrẹ́rẹ́ látinú òtítọ́ èyí tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ ké hallelujah lónìí yìí a ó máa kíyèsí ehm, ìdáhùn a máa wá ìdáhùn sí ìbéèrè tí ó ní ṣe wípé ǹjẹ́ ọgbọ́n jẹ́ nǹkan tí a lè kọ́ tàbí tí a lè kó jọ tàbí ó jẹ́ nǹkan tí à ń bímọ ni láti dáhùn ìbéèrè yìí ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká lọ sínú bíbélì wa inú ìwé òwe ìwé òwe orí kẹrin ìwé òwe orí kẹrin láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n nítorí àkókò wa màá fẹ́ kà láti orí orí ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ ìkeje bíbélì wípé ó ní ẹ̀yin ọmọ ẹ gbọ́ ẹ̀kọ́ bàbá kí ẹ sì fi òye sí òye sí àti mọ òye ó ní nítorí tí mo fún yín ní ẹ̀kọ́ rere ẹ má ṣe kọ òfin mi sílẹ̀ nítorí pé ọmọ bàbá mi ni èmi ń ṣe àti ẹni ìkẹ́ àti olùfẹ́ ní ojú ìyá mi ó ní òun sì kọ́ mi pẹ̀lú òun sì wí fún mi pé jẹ́ kí àyà rẹ kí ó gba ọ̀rọ̀ mi dúró pa òfin mi mọ́ kí ìwọ kí o sì kó wọn kí ìwọ kí o sì yè ní ọgbọ́n ní òye má ṣe gbàgbé bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe fà sẹ́yìn kúrò nínú ọ̀rọ̀ ẹnu mi ó ní má ṣe kọ̀ ọ́ sílẹ̀ ó ní má ṣe kọ̀ ọ́ sílẹ̀ ó ní yóò sì mú ọ tọ́ fẹ́ ẹ ó ní yóò sì pa ọ́ mọ́ ẹsẹ̀ keje ó ní ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n ni láti ní ọgbọ́n àti pẹ̀lú pẹ̀lú ìní rẹ gbogbo ó ní ní òye ẹ̀kẹ́ hallelujah tí a bá wo nǹkan tí a kà fún wa yìí a lè kíyèsí wípé a lè rí ìdáhùn sí a bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí rí ìdáhùn sí pé ọgbọ́n jẹ́ nǹkan tí ènìyàn lè kọ́ tí ènìyàn lè kọ́ ó jẹ́ ìwòye àti ẹ̀kọ́ ó jẹ́ ìwòye dáradára tó yẹ pé èèyàn lè mú dàgbà torí pé ọgbọ́n jẹ́ nǹkan tí a lè kó jọ ó sì ń wá láti inú ìmọ̀ ìmọ̀ àwàjinlẹ̀ àwàjinlẹ̀ ìmọ̀ àti ṣíṣe ìwádìí àti ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run ẹ wo àpẹẹrẹ tí tí Solomoni ẹni tó kọ ìwé orin David ìwé òwe yìí tí ó kọ ó ní ẹ̀yin ọmọ ó ní ẹ gbọ́ ẹ̀kọ́ bàbá ẹ gbọ́ ẹ̀kọ́ bàbá kí ẹ sì fi iyì sí i láti mọ òye ó túmọ̀ sí pé téèyàn bá máa ní ọgbọ́n á jẹ́ nǹkan tó yẹ pé èèyàn máa jẹ́ ẹni tó máa ní àkíyèsí á jẹ́ ẹni tó fẹ́ gba ẹ̀kọ́ tó dẹ̀ fẹ́ fiyèsí ẹ̀kọ́ tá a bá sọ pé kéèyàn fiyèsí nǹkan ó túmọ̀ sí wípé kéèyàn pa gbogbo nǹkan ìdíwọ́ kó pàtì kó wá fi ojú kó wá ní ìfojúsùn láti mọ láti ṣe ìwádìí délẹ̀délẹ̀ ohun tí bàbá mi ń sọ ohun tí ìyá mi ń sọ ohun tí ẹ̀kọ́ ọlọ́run tí ó tiẹ̀ ń kọ́ gan kí ni túdí ọ̀rọ̀ náà ó túmọ̀ sí pé kéèyàn fi gbogbo nǹkan yòókù sílẹ̀ kó wá kà á sí nǹkan tó ṣe bàbàrà láti lè wárí ní àwárí ohun tí mò ń sọ ni wípé ọgbọ́n jẹ́ nǹkan tí a lè kọ́ tá a lè ṣèwádìí ìjìnlẹ̀ láti lè rí àbí láti lè ní èké hallelujah mo fẹ́ràn ẹsẹ̀ keje ọ̀rọ̀ ọlọ́run yẹn ní ìwé orin ìwé orin oníwà ìwé òwe yìí orí kẹrin yẹn tá a bá wo ẹsẹ̀ keje ó ní ìpìlẹ̀ ṣọgbọ́n ni láti ní ọgbọ́n àti pẹ̀lú ìní rẹ gbogbo ó ní ní òye ẹ̀ kíyèsí ohun tí bẹ̀yẹn sì túmọ̀ sí ó lè a lè wo àpẹẹrẹ bẹ́ẹ̀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 èyí tó ń mú àlàáfíà wá èyí tó lè fún ayé ènìyàn ní ojútùú èyí tó lè fún ayé ènìyàn ní àlàáfíà tó lè jẹ́ kí ayé ènìyàn kó dúró rí òun náà nìkan la lè rí nínú ọ̀rọ̀ Ọlọ́run torí pé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìṣúra òun ni ìṣúra tí èmi àti ìwọ gbọ́dọ̀ wárí bí a bá gbé ìgbé ayé èyí tó ní àlàáfíà tá a bá gbé ìgbé ayé èyí tó jẹ́ pé ó ní àṣeyọrí tá a bá gbé ìgbé ayé èyí tó jẹ́ pé ó fẹsẹ̀ múlẹ̀ tí kì í ṣe ìgbé ayé ìsinsìnyí èyí tó jẹ́ pé ó ní pákáleke bíbélì wípé ó ní kíyèsí àwọn olódodo ó ní àlàáfíà ó ní àlàáfíà ó ní ìgbẹ̀yìn wọn ẹ̀yin ọmọ ọlọ́run àbí ẹ̀yin tí ó lè máa gbọ́ mi ǹjẹ́ ẹ̀wọ́ tiẹ̀ ń wá ohun tí à ń pè ní ìṣúra yìí torí pé ìṣúra yìí ọ̀dọ̀ ọlọ́run nìkan ni ó wà ọ̀dọ̀ ọlọ́run nìkan láti lè rí ó wà nínú ọ̀rọ̀ ọlọ́run nínú àwárí ọ̀rọ̀ ọlọ́run ǹjẹ́ ẹ̀wọ́ tiẹ̀ ń wá ọ̀rọ̀ ọlọ́run fún ayé rẹ̀ ǹjẹ́ ẹ̀wọ́ tiẹ̀ ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ kí o mọ̀ wípé inú ilé tó ń dàrú yẹn ẹbí tí o ní ọmọ tí ó ń lọ tó ń ṣe bó ṣe wù wọ́n yẹn tí o bá lè padà sí ọ̀dọ̀ ọlọ́run tó bá lè ṣàwárí ọ̀rọ̀ ọlọ́run pé kí ni nǹkan tọ́lọ́run tiẹ̀ sọ pàápàá nípa ìdílé kí ni nǹkan tọ́lọ́run sọ nípa títọ́ ọmọ kí ni nǹkan tọ́lọ́run sọ nípa bí mo ṣe lè ṣe ìyàwó mi àbí mo ṣe lè tọ́jú ìyàwó mi àbí lè darí ẹbí mi tí o bá lè wá àwọn nǹkan yìí tó o wá láti sínú òtítọ́ sínú òtítọ́ tó ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí o sì ṣetán láti lè gbọ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọlọ́run lè fi hàn ẹ́ tó o ṣetán láti lè gbọ́ òtítọ́ yìí tó sì fẹ́ mú lò wá rí pé nípasẹ̀ eléyìí ni ìwọ yóò fi lè di ẹni tó máa jẹ́ ọlọ́gbọ́n torí pé ọgbọ́n kì í ṣe nǹkan tí a bí tí a bí mọ́ ni ìyẹn yàtọ̀ sí ọgbọ́n orí ó yàtọ̀ sí ọgbọ́n àtinúdá ọgbọ́n ọlọ́run yàtọ̀ sí ọgbọ́n tí ènìyàn tó lè máa kọ́yàn nìkan tá a bá wo ibi tí ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ó sọ nípa wípé ẹ̀kọ́ tí bàbá mi bàbá ó ní ìwọ ọmọ mi ó ní gba ẹ̀kọ́ bàbá mi ó túmọ̀ sí pé bàbá tá ń sọ bíbà yìí ó ti gbọ́ bàbá rẹ̀ kọ́ ní ọ̀rọ̀ ọlọ́run ni ó ń sọ nípa ọmọ tó yẹ pé tí ìran tó ń bọ̀ wá tí bàbá yìí fẹ́ fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí àwọn òbí ẹ̀ tí wọ́n ti fi lé lọ́wọ́ tó náà fẹ́ fi lé àwọn ọmọ lọ́wọ́ ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ wá ní àwárí tàbí gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúndùn ìwọ ọmọ Ọlọ́run ǹjẹ́ ìwọ ń wá ọ̀rọ̀ ọlọ́run ìpèníjà nìyí lónìí fún ìmí àti ìwọ wípé má ṣe gbé ìgbé ayé ẹ lórí ọgbọ́n ènìyàn lórí ọgbọ́n ìwé lórí ọgbọ́n tí àwọn àwòrán orí tẹlifíṣàn tí ọgbọ́n orí àwọn rédíò tó lè máa kọ́ni ṣùgbọ́n ju gbogbo ẹ lọ àti boríborí ohun gbogbo tó ń láti wá ọgbọ́n ọlọ́run rí èyí tá a lè rí nínú ọ̀rọ̀ ọlọ́run kí o sì ṣetán láti lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run náà èyí ni tí mo fẹ́ bá a sọ ní òwúrọ̀ yìí tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run a ó máa tẹ̀síwájú mo fẹ́ kí a gbàdúrà bí a ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí bàbá àti ọlọ́run wa a dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀kọ́ ọ̀rọ̀ yín èyí tẹ́ fi yé wa mo gbàdúrà fún ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ mi yìí wípé ọgbọ́n orí ọ̀fẹ́ láti lè ṣàwárí ọgbọ́n sínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yín èyí tẹ́ pé ó ń fi fúnni olúwa orí ọ̀fẹ́ náà olúwa gbé wọ ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ mi yìí bí ìdílé rẹ ti ń dàrú bí ẹbí rẹ ti ń dàrú bí àwọn ọmọ ti ń ṣe bó ṣe wù wọ́n mo gbàdúrà pé ọgbọ́n tó fi lè tó ilé náà tí àlàáfíà yóò fi jọba ọgbọ́n náà gbà ní wákàtí yìí ó ti rí bẹ́ẹ̀ bí a ṣe ń lọ máa bá wa lọ níjọ́ mẹ́jọ mú wa pàdé láyọ̀ àti lálàáfíà orúkọ yín kò di àyìn lógo nu ayé wa ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ó dàbọ̀.